tí ó máa bímọ ó múra láti lọ sílùú òyìnbó ni ó bímọ báyìí ìjọ kejìlá lọ gbọ́mọ wá. so bó tó tó nǹkan bí aago mọ́kànlá àbọ̀ lóru kó tó thirty minutes ṣá wọ́n ní àwọn pe bàbá Adéoyè bàbá Adéoyè wọ́n ti ká mú òróró tí wọ́n dà sí lórí látòrí dé sàlẹ̀ wọ́n ṣe da òróró yẹn sí kó tó thirty minutes bọ́mọ ṣe dé nìyẹn ẹ bá mi ní Ọlọ́run lógo ó ti bímọ o. òróró ìyè kò ní dójú tẹ gbogbo ẹni tó bá gbàgbọ́ nú Ọlọ́run ayọ̀ yẹn á kún inú yẹn á dùn bẹ́ẹ̀ ló máa rí o jésù olúwa wa. hallelujah mẹ́ta hallelujah.